إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى أترى الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواجوا lórí àlàyé tírà kashfu shubuhat afán tẹ̀síwájú ọni arsalahu Allahu ila unasin يتعبدون ويحجون ويتصدقون ويذكرون الله كثيراً ولكنهم يجعلون بعض المخلوقات وسائط بينهم وبين الله ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọ̀nà anabuwa muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà sí gbogbo àgbáyé ó gbé dìde láàrin àwọn lárúbáwá. La ṣùgbọ́n mẹ́sẹ́jì rẹ̀ fún gbogbo àgbáyé ni arsalahu Allah ila unasin yata'abbaduna wa yahujjun ọlọ́wọ́ bá rán sí àwọn èèyàn kan tó ṣe wípé wọ́n ń ṣe ìjọsìn bákan náà wọ́n ń ṣe hajj wa wọ́n ń ṣe ìtọrẹ àánú ويذكرون الله كثيرا وما رتي الله با نيوبولوبو ولكنهم يجعلون بعض المخلوقات وسائط بينهم وبين الله ṣùgbọ́n àwọn ẹni wọ̀nyí wọ́n a máa lo àwọn kan gẹ́gẹ́ bí akasọ̀ láàrin àwọn àti Allahu subhanahu wa ta'ala. ta'ala tí wọ́n bá ké pe Allah ó ní àsìkò tí wọ́n ké pe Allahu subhanahu wa ta'ala ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọ́n a máa ké pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ó kéke nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ṣùgbọ́n wọn a máa rántí ọlọ́run ọba náà ní ọ̀pọ̀lọpọ̀ ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ pé àwọn kẹfìrí maka tí wọ́n bá fi lè ń bẹ lórí omi ọlọ́wọ́ bá ní fa idha rakibu fil fulki da'awu allaha mukhlisina la'uddin tó bá ń bẹ ọkọ̀ ojú omi wọn ó képe allah mukhlisina lauddin ní ìképe tó ṣe wípé yóò wá látinú ọkàn wọn falamma najjahum ila albarri idha um yushrikun ṣùgbọ́n tó bá di wípé ọlọ́run ọba ó sọ wọn ó là wọn tán dórí ọ̀dàn idha yushrikun wọ́n tún máa wá orogún pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala. wọn ó padà síbi máa pé Hubal wọn ó padà síbi máa pé Manat wọn ó padà sí máa pé al wọn ó máa gúnran fún wọn máa jẹ́jẹ́ fún wọn ṣùgbọ́n tá bá ń bẹ níbi tí wọ́n rí i pé kò sí ọ̀nà àbáyọ mọ́ àfi káwọn pe Allah wọn ó pe Allah nígbà wọn. sọlọ́wọ́ bá fi rinlẹ̀ fún anú al-Qur'an al-Karim ipe fa ìdá rọ́kìbó fìlfólkè tábà ń bẹ nínú ọkọ̀ ojú omi torí pé ọkọ̀ ojú omi ó ń fi sí ẹ̀gbẹ́ ó ń fi sọ́tún ó ń fi sósì tó dàbí ẹni pé ó fẹ́ capsize nírú situation bẹ́ẹ̀ da'u Allah da'u Allah allah ni wọ́n máa ké pé mukhlisina lahuddin sincerely gbogbo hubal manaj izza wọ́n á gbàgbé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ṣùgbọ́n falamma najjahum ila albarru tọ́lọ̀mbá sọ wọn tó kó wọn yọ níbi ewu yẹn idha hum yushrikun wọn ó padà síbi máa pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba wọn ó padà síbi máa wá orogún pẹ̀lú ọlọ́run ọba kéèsì wọn bíi kéèsì obìnrin tó ń rọbí ni tó ṣe pé ńgbà tó bá ń rọbí kò sí ọ̀rọ̀ tí ò ní fẹ́ jáde lẹ́nu rẹ̀ kódà ìmí ó fẹ́ ṣépè fún ọkọ rẹ̀ ṣùgbọ́n tó bá di pé ó bímọ tán yóò gbàgbé gbogbo ìsọkúsọ tó ń ti sọ nígbà tó ń rọbí lọ́wọ́ àwọn kèfèrí Mákà àtàwọn míì bẹ́ẹ̀ tó ṣe yí pé wọ́n á máa ṣèjọ́sìn wọ́n á máa ṣètọrẹ àánú kódà wọ́n á máa ṣe hajj ṣùgbọ́n gbogbo eléyìí wọ́n ó máa ṣe àwọn nǹkan wọ̀nyí kò ní kí wọ́n má ké pe nǹkan mi lẹ́yìn ọlọ́run hajj wọ́n ó ṣe wọ́n ó ṣètọrẹ àánú lẹ́ni tó fi ń wojú rí ọlọ́wọ́n ọba náà ni ó ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí o ṣùgbọ́n wọn ó máa tọrọ nǹkan wọn ó máa ké pe nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala lẹ́ni tó ń sọ wípé ma na'buduhum illa liqarribuna ila Allahi zulfa àwọn kan tá à ń ké pe tá à fún yìí náà afẹ́jẹ́ kí wọ́n sún wa mọ́ Allah tá à ń kírun fún àbí tá à ń ṣe áàjì fún àbí tá à ń ṣe ìtọ́rẹ àánú nítorí pé àwọn ojú rí rẹ̀ àwọn kan wọ̀nyí náà tá ń gúnra fún jẹ́jẹ́ fún náà níta nítorí ẹ̀ ṣe gbogbo eléyìí náà ní li yuqarribuna ila Allahi zulfa kán lè sun wa mọ́ Allahu pẹ́kípẹ́kí ágúmẹ́ǹtì wọn nìyẹn pọ́pọ́lọpọ̀ àwọn míì náà ṣe máa ṣe lónìí yóò wà mọ́ṣáláṣí yóò kírun bí Ramadan dé gbàwẹ̀ náà ni tó bá ṣe pé ní ti change ń bẹ lọ́wọ́ ẹ̀ yóò lọ hajj kódà ẹlòmíì yóò lọ umra lórí ara wọn ṣùgbọ́n yìí ò ní kó má ba wọn ṣòro yìí ò ní kó má ba wọn gbégún yìí ò ní kó má ba wọn bọ òrìṣà tí wọ́n ń bọ kódà ó ní iye owó tí ó gbé kalẹ̀ yóò láwọn ṣe ìṣẹ̀ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni òun náà lẹ́rìn mọ́ṣáláṣí òun náà ni ó wà ń di ìṣẹ̀ṣe yóò wá da méjì papọ̀ so eléyìí kò sí tàbí ṣùgbọ́n nǹkan pè ní ashirku billah ìwọ orogún pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala ni èyí ò ní máa kírun kó máa gbààwẹ̀ kó máa yọ sọ́dákà kó máa yọ zakowó rẹ̀ kó máa ṣe hajj at the same time òun náà ni ó tún máa champion à ń ṣe ìṣẹ̀ṣe òun náà lẹ́tún rí tí ó máa champion à ń ṣòro òun lẹ́ẹ̀rí tí ó máa champion à ń ṣe égún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí yàtọ̀ láàrin àwọn ẹni wọ̀nyí àti àwọn kìfìrí mọ́kànnì ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa à ń ṣe bá a ṣe ń ṣe wọ̀nyí nítorí pa afẹ́ kan sún wa mọ́ Allahu subhanahu wa ta'ala pẹ́kípẹ́kí ni eléyìí ni argument wọn sọ fún wọn tẹ̀síwájú wọn ní. ولكنهم يجعلون بعض المخلوقات وسائطا بينهم وبين الله wọ́n fi àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba kan wọ́n fi wọ́n ṣe wasa'it láàrin àwọn àti allahu subhanahu wa ta'ala òun ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní àwọn tó ṣe wípé wọ́n ń pè é أولئك الذين يدعون àwọn nǹkan tí wọ́n ń pè ìyẹn ní yabtaguna ila rabbimul wasila àwọn nǹkan wọ̀nyẹn gan wá bí àwọn gan ó ṣe súnmọ́ ọlọ́run ọba ní ayyuhum aqrabu ta nínú àwọn ni ó súnmọ́ ọlọ́run ọba jù àwọn àlùjànnú tán ké pè ní àwọn gan wá báwọn gan ó ṣe rí ojú rí ọlọ́run ọba ayyuhum aqrabu ta nínú àwọn ni ó súnmọ́ ọlọ́run ọba jù wọ́n ń kọ́mpìtì láàrin ara wọn wa yarjuna rahmata àwọn gangan fúnra wọn wà nù ọlọ́run ọba wa yakhafuna azaba àwọn gangan fúnra wọn bẹ̀rù yí ọlọ́run ọba inna azaba rabbika kana mahdhura torí pé ìyẹ́ ọlọ́run ọba rẹ̀ nǹkan tó ṣe pé èèyàn gbọ́dọ̀ sá fún ni so àwọn wọ́n mú àwọn àlùjọ̀nù gẹ́gẹ́ bí wasaid wọ́n mú wọn ní akasọ̀ lọ́sọ́dọ̀ Allah pẹ̀lú pé wọ́n sọ pé ma na'buduhum illa liyuqarribuna ila Allah zulfa àwọn nǹkan tá à ń ṣe fún wọn ní ìpèsè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ à ń ṣe fún wọn torípa afẹ́ kan mọ́ Allah subhanahu wa ta'ala ni argument wọn nu sọlọ́wọ́n bá ń sọ fún wa nu ayé lè pe ulaika ladina yad'un àwọn tí àwọn ń ké pè yẹn yabtaghuna ila rabbihimul wasila àwọn gan fúnra wọn wọ́n ń wọ́nà tí wọ́n èrò ju rí ọlọ́wọ́n ọba ni ayyum akrab àwọn gan fúnra wọn ń kọ̀mpìtì láàrin ara wọn láti súnmọ́ ọlọ́wọ́n ọba ìyẹn àwọn tí àwọn kèfèrí ń ké pè ayum akrab ta nínú àwọn ni ó súnmọ́ ọlọ́run ọba jù àwọn gan ké pe ọlọ́run ọba ni yarjuna rahmata lẹni tó ń wá ìkẹ́ ọlọ́run ọba wa yakhafuna adhaba lẹni tó ń bẹ̀rù yẹ ọlọ́run ọba inna adhaba rabbika kana mahdhura ìyà ọlọ́run ọba rẹ èyí tí èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún tí èèyàn gbọ́dọ̀ yẹra fún ni so bó o lẹni tó ṣe yí pé òun gan fún rẹ̀ ń wá àánú tóun gan fún rẹ̀ tó ní di àánú ọlọ́run ọba tó ń bẹ̀rù yọ ọlọ́run ọba á tún máa ké pe òun wá rí i pé eléyìí kò bá kò kò kò make sense kò bá laaka ìmú kò bá laaka ìmú kámọ́ tí sọ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala tó dá wa ó sọ ọ́ fún wa ní ipa àgbọ̀rọ̀ ké pe nǹkan mi lẹ́yìn òun subhanahu wa ta'ala agbọ́rọ̀ gúnran fún nǹkan mi lẹ́yìn òun subhanahu wa ta'ala afani walakinnahum yaj'aluna ba'd al-makhluqati wasa'ita ṣùgbọ́n wọ́n mú àwọn nǹkan kan gẹ́gẹ́ bí akasọ̀ baynahum wa bayna Allah láàrin àwọn àtọ́lọ́wọ́n ọba wọ́n mọ̀ sọ pé kí ni nuridu minhum at-taqarrub wa nuridu shafa'atahum inda afẹ́ fi wọ́n ṣàkàsọ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ni afẹ́ súnmọ́ ọlọ́run ọba pẹ̀lú àwọn tá n ké pé àbí gúnran fún yìí àbí jẹ́jẹ́ fún yìí wa nuridu shafa'atahum indahu afẹ́ kan sí pẹ̀ wá lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala mithlul malaika gẹ́gẹ́ bí àwọn malaika wa Isa ibn Maryam àti Isa ọmọ Maryama wa unasin gairihim mina salihin àtàwọn míì yàtọ̀ sí wọn nínú àwọn ẹni rí faba'atha Allahu ilayhi Muhammadan ọlọ́run wa bá gbé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó dìde yujaddidu lahum abihim Ibrahim tó ṣe pé ó ń ṣe lọ́tún fún wọn ẹ̀sìn bàbá wọn anabi ibrahim alayhi salatu wassalam wa yukhbirukum wa yukhbiruhum anna hadha taqarruba wal i'tiqad mahdu haqqillah haqqin lillah ó ń jẹ́ kí wọ́n mọ̀ ó ń sọ fún wọn wípé ìmọ̀ ṣàwọn kan tó ń ṣe yìí pẹ̀lú àníyàn pàwọn fẹ́ fi súnmọ́ ọlọ́run ọba tí wọ́n ń pe àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló ní nǹkan yìí la yaslu minu shay'un la li malikin la li malakin muqarrabin wala li nabiyyin mursalin fadlan an ghayrihima ìpè ń tán ṣe yìí kò tọ́ fún malak muqarrab malaika ọlọ́run ọba kan tó súnmọ́ ọlọ́run wala li kò tọ́ fún ànábì kan tọ́lọ́wọ́ bá ránṣẹ́ sí wa fadlan an ghayrihima ká máa ti sọ àwọn tí wọ́n ń ṣe màláìka ká máa ti sọ àwọn tó ṣe wípé kíni wọn kì í ṣe òjíṣẹ́ ọlọ́run ọba ká ti sọ àwọn màláìka ká ti sọ àwọn tí wọ́n ń ṣe màláìka ká ti sọ àwọn tí wọ́n kì í ṣe òjíṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala so eléyìí ló fà tó fi jẹ́ kí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó jẹ́ kí a mọ̀ wípé àwọn tí wọ́n ń pe nǹkan míì lẹ́yìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí wọ́n ágíw ipá wọn fi wọ́n ṣe akàsọ̀lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba ni eléyìí tí ó wúlò fún wọn ni Ọlọ́run Ọba ni wa ya'buduna min dunillahi ma la yadurruhum wa la yanfa'uhum wọ́n ń ṣe jọ́sìn fún nǹkan tó ṣe wípé kò nínira kan tí ó lè kó bá wọn tán bá sìn ṣùgbọ́n wọ́n ń ṣe jọ́sìn fún wọ́n ń pe Hubal wọ́n ń pe Manat wọ́n ń pe Uzza láwùjọ wọn bí ara wọn tó ṣe pé igi ni wọ́n ń bọ ara wọn tó ṣe pé irin ni wọ́n ń bọ ara wọn tó ṣe wípé odò ni wọ́n ń bọ bẹ́ẹ̀ làwọn mi ń bọ òkúta ọlọ́wọ́n bá ní wa ya'buduna min dunillah wọ́n ń ṣèjọ́sìn fún ma la yadurruhum èyí tí ò nínira kan tí ó kó bá wọn min dunillah wọn ò fi Allah lẹ wọn ò máa lọ máa képe èèyàn kan máa képe àlùjànnú kan àbí kan láwọn ń képe màláìkà kan àbáwọn mi ò máa képe gi àwọn mi ò máa bọ omi àwọn mi ò máa bòkúta ọlọ́run bá ní nǹkan tí ò ní nira tó lè kó bá wọn òun ni wọ́n ń ké pé common sense ni nígbà téèyàn bá ń ké pé òkúta ni ìnira olùkúta tó ń ké pé ló lè kó bẹ tó o bá ké pé igi tó ń bọ tó o bá bọgi yìí kí ni nǹkan tó fẹ́ kó bẹ nínira èèyàn ẹgbẹ́ rẹ màláìka ni ah, ló ń ké pé ni abẹ́yìn ẹgbẹ́ rẹ ló ń ké pé ìnira wo ni wọ́n kó bẹ́ẹ̀ tó o bá ké pé wọ́n tó o gúnran fún wọn tó o jẹ́jẹ́ fún wọn. ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wa ya'buduna min dunillahi ma la yadurruhum wa la yanfa'uhum wa bákan náà etí ò lè ṣàǹfààní fún wọn ni wọ́n ń ké pé tó o bá ké pé gínísìn èyí ò ní olówó lọ́wọ́ èyí ò ní orọ́mọbí ó bọ odò ọ̀ṣun òṣogbo lápèjúwe ìyẹn ò ní orọ́ ọmọ bí tọ́lọ́mọ bó o bá kọ́ ọmọ mẹ́ẹ́ ọ̀ṣun òṣogbo lọ́mọ kan tí ó fún ọ bẹ́ẹ̀ ni bó o bá bọ igi kan ìyẹn ò ní ṣe kí ni kò sọ wípé kó o mọ́ lówó tó bá dẹ̀ bọ́ ìyẹn ò o ní owó sọlọ́ọ̀bọ subhanahu wa ta'ala ni tí ò ní nira kan tí ó kó bá wọn tí ó bá kó ìnira bá wọn ìnira tí ó kó bá wọn ni pé yóò jẹ kán jìyà wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò jẹ kán jìyà wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ipe wọ́n ń ṣèjọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọba tó dá wọn ṣùgbọ́n gbogbo wọn ṣèjọ́sìn fún ìnira kan ní nǹkan yẹn gangan ó kó bá wọn kò sí ìnira kan tí ó kó bá wọn kò lè láǹfààní kan tí ó ṣe fún wọn àǹfààní wo lomi fẹ́ ṣe fún ẹ nígbà tó o bá ń ṣèjọ́sìn fún àǹfààní wo òun ni gífẹ́ ṣe fún ẹ nígbà tó o bá ń ṣe jọ́sìn fún ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ní gbogbo wọn ẹ àwọn fi wọn ṣe àkàsọ̀ lọ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ni òun la fi ń pe gi òun la fi ń pe omi la fi ń ṣe jọ́sìn fún la fi ń jẹ́jẹ́ òun la fi ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ àgbà pé ọlọ́run kan ń bẹ lókè tán ń pè ní Olódùmarè ṣùgbọ́n a ní láti lọ túrú gbogbo àwọn nǹkan wọ̀nyí ká lọ túrú Ògún Ṣàngó Ọya ká lọ túrú Ọ̀ṣun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala ti yanjú rẹ̀ fún wa ní al-Qur'an wa ya'buduna min dunillah ìtàn ṣèjọ́sìn fún yàtọ̀ sí Allah tán gbéjù sílẹ̀ ma la yadurruhu in tó ṣe pé tán bá ṣèjọ́sìn fún kò ní nira kan tí ó kó bá wọn wala yanfa'uhum ìjọ́sìn tán dẹ̀ ń ṣe fún ìyẹn ò sọ yìí pé kí ni kán rí nǹkan tán ń wá sọlọ jẹ pé lára àgbákò òun ni pé tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá fẹ́ dányàn wò yóò wá ní kéèyàn rí téèyàn ń wá nígbà tó bá ń ṣe ìjọsìn fún àwọn nǹkan wọ̀nyí nígbà tó ṣe kó bá ń ké pe igi abómi yóò wá rí ẹlòmíì ó lọ sí ọ̀ṣun òṣogbo tó bá lọ ṣe ibi tí ó ti rọ́mọ nù yóò wá rò pé kí ni ọ̀ṣun òṣogbo yẹn ṣàǹfààní fóun ṣùgbọ́n Allah wa subhanahu wa ta'ala ló fún un lọ́mọ ṣùgbọ́n ó fẹ́ fi ìyà jẹ pẹ̀lú nǹkan tó ṣe tó ṣe yẹn ni sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wa yaquluna a'ula'i shufa'a'una 'inda Allah wọ́n ní àwọn olùṣìpẹ̀ wa níwájú Allah àwọn olùṣìpẹ̀ wa ní níwájú Allah eléyìí làfáà tọ́ka sí wípé wọ́n mú àwọn wasa'id àwọn akasọ̀ wọ́n mú àwọn àwọn akasọ̀ wọ́n mú lọ sọ́dọ̀ ọlọ́run ọba láwọn nǹkan tí ó yẹ kán mú ní akasọ̀ iṣẹ́ olóore ló yẹ kán fi ṣe akasọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ọba kán ké pe ọlọ́run ọba kán ṣàdúrà kán tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba wabtagu ilayil wasila àwọn nǹkan tó yẹ kán fi ṣàkàsọ̀ lọ sọ́dọ̀ ọba ni kò ń ṣe pé kán máa gúnran àbí jẹ́jẹ́ àbí ké pe nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́ni ilẹ̀ anábì sọ fún wa atunabihuna Allah bima la ya'lamu fi samawati wala fil ardi sẹ́yìn lẹ́ máa sọ fọ́lọ́n nítọ́lọ́wọ́ bó o mọ̀ ní sánmà àtìlẹ̀ ẹ̀yin lẹ́ sọ ní tẹ́ẹ̀fì súnmọ́ lọ́hùn ẹ̀yin lẹ́ sọ ipe kẹ́ ẹ máa pe nǹkan mi gúnran fún nǹkan mi òun lẹ́fẹ́ fi súnmọ́ lọ́hùn kol atunabihuna Allah fi samawati wala fil subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala ó mọ kangakanga bẹ́ẹ̀ ni ó ga kúrò gbogbo àwọn nǹkan tí wọ́n mú ní orogún pẹ̀lú allahu subhanahu wa ta'ala bákan náà ọlọ́run wa ta'ala ó tún sọ ní ayé mi nínú alqur'anul karim nípa àwọn tó ṣe pé wọ́n ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba tán láwọn fi ń ṣe àkàsọ̀lọ́ sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wattakhadhu min dunillahi alihatan ọlọ́run ni wọ́n mú àwọn òòṣà àwọn nǹkan míì tó yàtọ̀ sí Allah alihatan ní nǹkan tán ké gúnran fún jẹ́jẹ́ fún gbáralé wattakhadhu min dunillahi alihatan. liyakunu lahum izza ọlọ́ni tán fi mú nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́ bá tán ké pé gúnran fún jẹ́jẹ́ fún gbáralé onítorí pé kíni wọ́n ní bìlíìfù pé táwọn bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí táwọn ń ké pé wọ́n fún wọn wọn ó jẹ́ izzan wọn ó jẹ́ iyì fún àwọn òun làwọn ó fi níyì ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kálá ní kò rí bẹ́ẹ̀ o bi ibadatihim. àwọn nǹkan tí wọ́n ń ṣe jọ́sìn fún tán képe yẹn àbí gúnran fún ni àbí jẹ́jẹ́ fún ni àwọn nǹkan yìí ó dissociate ara wọn kúrò ọ̀dọ̀ wọn tó bá di jọ́ ń gbé ndí alkiyama pé àwa kọ́ ni ẹ̀ ń ṣe jọ́sìn fún o wa yakunu alayhim didda àwọn nǹkan yìí ó jẹ́ alátakò wọn gbogbo ẹni tó ń bọ omi tó ń bọ òkúta ní igi ní gbogbo àwọn nǹkan wọ̀nyí wọn ó máa jẹ́ alátakò wọn tó bá di jọ́ gbèndé alkiyama ni ipe rárá o sayakfuruna bi ibadati wa yakunu alim didda wa yakunu alim didda wọ́n ṣe kèfèrí pẹ̀lú wọn ipe àmọ́ irí bẹ́ẹ̀ náà làwọn tán láwọn ń bọ àwọn màláìkà náà ẹlòmíà ló ń ké pe màláìkà ẹlòmíà kan fáwọn yẹn máa fọ orúkọ ràwáníyà kan ni tẹ́ bá béèrè lọ rẹ̀ pé kí náà ń yóò náà wọn màláìka kan náà ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala yóò máa béèrè lọ́wọ́ àwọn màláìka ọlọ́wọ́n máa sọ fún wọn pé àáwùlá iyyakum kanu ya'budun àwọn wọ̀nyí ṣé ń gbàtàn bẹ láyé ẹ̀yin ni wọ́n ń ṣèjọ́sìn fún ẹ̀yin ni wọ́n ń ké pé pé kẹ́ wá gbà wọ́n nú ewu ẹ̀yin ni wọ́n ń gúnran fún ẹ̀yin ni wọ́n ń jẹ́jẹ́ fún ẹ̀yin ni wọ́n ń gbára lé àáhùlá iyyakum kanu ya'budun ṣẹ́yìn ni wọ́n ń ṣe ìjọsìn fún àwọn màláíkà wọn sọ pé subhanak mímọ́ rẹ̀ ọlọ́wọ́n bá anta waliyuna min dunihim ìwọ ni ọ̀gá títí wa àwọn òní kankan ṣe pẹ̀lú àwọn yìí wọn bal kanu ya'budun àwọn àlùjànnú ni wọ́n ń ké pé náà ń gúnran fún ni wọ́n ń jẹ́jẹ́ fún aktharu bi mu'minun èyí tó pọ̀ jù nu wọn ló nígbàgbọ́ nu káwọn ọmọ képe àlùjànnú so ló fi jẹ́ pé mọ́jọ́ ó yẹ ẹ lẹ́nu ipò orí àwọn èèyàn tí wọ́n ń képe àlùjànnú tó ń fa àwọn orúkọ oríṣiríṣi mọ́jọ́ kó yẹ ẹ lẹ́nu ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ wípé kí ni aktharuhum bi mu'minun èyí tó pọ̀ nu wọn ní lónígbàgbọ́ nínú nǹkan wọ̀nyí bákan náà àwọn àlùjọ̀nù tá ń sọ àwọn náà tó bá rí jọ́ ń gbé ndí alkiyama àwọn gan fúnra wọn wọn ní rí ọ̀nà àbáyọ ọlọ́wọ́ bá ní wa yawma yahshuruhum jami'an jọ tó ń wo kó gbogbo wọn jọ ó máa sọ pé ya ma'shara al-jinn àlùjọ̀nù kọ̀dí stekfartu minel ins ẹ e lu àwọn èèyàn ẹ e lu wọn bó ṣe wù yín wàkọ́lá awliya minel ins àwọn tí wọ́n ń lò wọ́n tọ́jọ́ ń lora wọn nú àwọn èèyàn àwọn ló máa sọ yìí pé rabbana èrè ọlọ́run ọba wa o istemta abaduna bi ba'din àjọ gbádùn ara wa ni àjọ sórí ibú pọ̀ ni istemta ba'duna bi ba'din wa balagna ajalana alladhi ajjalta lana àsìkò tí ìrìn ọlọ́run ọba subhanahu wa ta'ala tó kọ fún wa ti débẹ̀ báyìí qal ọlọ́run ọba mọ̀ sọ pé kí ni annaru mathwaakum khalidina fiha illa ma Allah inna rabbaka hakimun alim iná ni ó jẹ́ àtibọ̀tán yín o iná ni ó jẹ́ ibi tẹ́ para lọ́gúnlẹ̀ sí so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn ayé alukur'an tó ń pa àkíyèsí wa so ìwọ gẹ́gẹ́ bí ẹrú ọlọ́run ọba tọ́lọ́run ọba sọ pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ní àti alùjẹ̀nú àti èèyàn mi dá wọn fún kankan bí o bá ń ṣe kán lè ba àṣejọ́sìn fún èmi ọlọ́run ọba ma uridu min ma uridu min min rizqin wa ma uridu an yut'imun ọlọ́run ọba ní ìyìn nìkan ṣàrísìkì fún mi bẹ́ẹ̀ ni ìyìn nìkan fún mi lóúnjẹ inna Allahu wa razzaq ọlọ́run ọba lọ́ba tó ń provide gbogbo ń tàn rí ètò òní kò ń ṣe bí máa ṣe rẹ kò ń ṣagbára rẹ owó ló ní ni kò ń ṣe bí máa ṣe rẹ ipò ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò ń ṣe bí máa ṣe rẹ ọlọ́run ọba òun náà ni ar-razzaq òun lọ́ba tó ń fún ní zulkuwatil matin ọba alágbára ọba tó ṣe pé ó yí téèyàn kan ò lè rọ́lù èèyàn kan ò lè sọ pé òun fẹ́ bá a jà èèyàn kan ò lè sọ pé òun fẹ́ pè é lẹ́jọ́ àfi kó yẹ̀yẹ́ ẹni yẹn àfi kó lálàsí ẹni yẹn sọta ló yẹ ká ṣèjọsìn fún Allah òun ló ká ṣèjọsìn fún so má bọ èèyàn ẹgbẹ́ rẹ̀ ṣéwù ni ó jẹ́ ni màláìka ló ní mọ́ bọ ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ màláìka ló jẹ́ ni mọ́ bọ ohun wọn náà mọ̀ pé ẹ jùlọ àwọn ẹranko mọ́ bọ ohun tó pé ẹ jùlọ àwọn igi àwọn òkúta mọ́ bọ ànábì ọlọ́run ọba ànábì Isa alayhi salatu wa salam ọlọ́run máa sọ fún tó bá di jọ́ ń gbé ní alkiyama ìpè àáńtà kúltà linnasi tẹ́kìdúní wà ummiya ilahayni min dunillah ìrẹ́ ìsá wá jẹ́ kwérì ni ṣé wọ́n ló sọ fún àwọn èèyàn pé ẹyẹ èèyàn èmi àti ìyá mi ẹ mú wa ní òòṣà méjì tẹ́ ẹ máa bọ́ anabi isa alayhi salatu wa salam yóò máa fèsì níjọ́ yẹn pé subhanaka mímọ́ rẹ̀ ọlọ́run ọba ó mọ́ kan gákan gákọdú kọjá kí n sọrú nǹkan báyìí ma yakunu li an aqula ma laysa li bi haqq a ìjẹ́ dán o ní tí ò tọ́ fún mi tí ò ń ṣe tọ́ mi màá wá sọ fáwọn èèyàn pé kán mú èmi àti ìyá mi ní ìlàhẹ́yìn ní òòṣà méjì tí wọ́n máa ṣèjọ́sìn fún tí wọ́n máa ké pé ma yakunu li an aqula ma laysa li in kuntu kultuhu faqad alimta ìrẹ Ọlọ́run ba tó bá ṣe pé nǹkan tí mo sọ fún ẹ ìwọ náà mọ̀ mi lè parọ́ fún ẹ tó bá ṣe pé nǹkan tí mo sọ ni ìwọ náà mọ̀ anabi yìí sọ padà máa sọ wípé ma kultu lahum illa ma amartani bihi an ibudullah rabbi wa rabbakum ní tí mo sọ fún ọ náà ni pé ẹ̀sìn Allah rọ́bì ọba tó dá mi tó ń ṣe jẹ mu fún mi tó lẹ̀mí mi wa rabbakum ọba tó dá yín tó lẹ̀mí yín tó ń ṣe jẹ mu fún yín. eléyìí ni tí anabi Isa alayhi salatu tí ó mọ̀ sọ àwọn ẹ̀dọ́ ọlọ́wọ́n ba la ń gbọ́ ọ̀rọ̀ wọn yìí gbogbo eléyìí tá à ń sọ ní àtinú al láti mú wa sobo lèèyàn kó ṣe pé rẹ ní àfẹ́sìn tí ó mọ̀ sọ fáwọn èèyàn pé ká máa fa orúkọ kan tó yàtọ̀ sí orúkọ ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó ní kí àwọn èèyàn máa pe orúkọ kan tó yàtọ̀ sí orúkọ ọlọ́run ọba subhanahu wa ta'ala àfáà tó bá gbé orúkọ kan léwà lọ́gbẹ́ ká máa fà ipe orúkọ àwọn rọ̀hàníyà ni fọwọ́ káfíìrì kìfìrí ni torí pé kí ni a gbọ́dọ̀ pé rọ̀hàníyà kan ká máa pè wọ́n pé kan wá ṣe nǹkan báyìí báyìí fún wa ni káfí allah subhanahu wa ta'ala lẹ ọlọ́mọba subhanahu wa ta'ala ni innakum wama ta'buduna min dunillahi hasabu jahannama antum la awaridun ọlọ́run ní ẹ̀yin àti gbogbo ń tẹ́ ń ṣèjọ́sìn fún ẹ igi iná ni yín fúẹ́lì iná antum la awaridun ẹ wọ̀nu àfẹni tó ṣe pé kò bá ran iṣẹ́ lókù bí anabi isa alayhi salatu wa salam àbí anabi muhammad sallallahu alayhi wa sallam àbáwọn ẹni ọlọ́run tó ṣe pé wọ́n á sọ fún yín tó jẹ́ òdodo má ṣe léyìí fún mi ẹbọ ni ìwórogún pẹ̀lú ọlọ́run ọba ni ìgbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dọ́ ọlọ́run ọba ni ṣéwù mí gan ni ó ní kí àwọn èèyàn kan máa ṣèjọ́sìn fún un gbàtọ́lọ́ bá ń bèèrè lọ́wọ́ ànábì Ìsá pé a anta qulta linnasi ittakhidhuni wa ummiya ilahayni min dunillah tí wọ́n lọ ní káwọn èèyàn ó sọ fún wọn pé mẹ́mi àti ìyá mi ní nǹkan méjì tẹ́ máa ké pè gúnra fún jẹ́jẹ́ fún tánábì Ìsá bá ń disosiéètì ara ẹ̀ kúrò bẹ̀rù nǹkan bẹ́ẹ̀ táwa ló ń jẹ́ ṣéwù ta ló ń jẹ́ àfa kan tí ó sọ pé kí káwọn èèyàn máa ṣe nǹkan tó jẹ́ ẹ̀tọ́ Ọlọ́run ọba kán máa ṣe fóun àbí kán máa ṣe é fún kó mọ́ sọ̀rọ̀ kó dákẹ́ kó lóun ò fẹ́ ṣe kí ni òun ò fẹ́ ìnsọ́ọ̀tì wọn àbó òun ò fẹ́ kán feel embarrassed n tí ò bá kí n ṣe ẹ̀tọ́ rẹ tó ṣe pé ẹ̀tọ́ ọlọ́run ọba ni fún ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ò gbọ́dọ̀ mú mọ́ tiẹ̀ ẹ̀dẹ́gbẹ́ rẹ ẹ̀tọ́ tiẹ̀ ò gbọ́dọ̀ mú mọ́ tiẹ̀ bó wà ní ẹ̀tọ́ ọlọ́run ọba tó dẹ ẹ̀dọ́ ọlọ́run ọba kó máa fún ẹ òun máa gbà àbí kó ṣe pé wọ́n gangan fúnra ẹ ló béèrè fún so eléyìí jẹ́ nǹkan tó ṣe wípé a gbọ́dọ̀ gbọ́yé so gbogbo náà dandan táwọn míì ṣe tí wọ́n mọ pa gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn ó ní mùsùlùmí lòun òun ni ó wà mọ́ṣáláṣí òun náà lẹ́tù tí ó mọ gbẹ́yọ̀ òun ni ó tún mọ ṣẹ́gun òun ni ó mọ ṣàwọn ṣẹṣẹ oríṣiríṣi nǹkan kan tó ń ṣe ni àdẹ̀tún sọ pé òun náà tún ní bàbá àdín ní mọ́ṣáláṣí àtúnlóhùn náà nìyá súnà mọ́ṣáláṣí èwo ló fẹ́ ṣe nu méjèèjì èwo ló fẹ́ ṣe nu méjèèjì eléyìí tako kíni la ilaha illallah walakad ba'athna fi kulli ummatin rasula ani ibudullah wajtanibu taghut àti gbé ní gbogbo àwùjọ rasulan òjíṣẹ́ ọlọ́run ọba àní ibùdókòlá ntí òjíṣẹ́ tó ń sọ fáwọn èèyàn wọn náà ni pé ẹ̀sìn allah nìkan wàṣítẹ́nìbù tọ̀gùt ẹ jìnnà sí tọ̀gùt so inshallah a tún máa tẹ̀síwájú ní ọjọ́ mi abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ wa nílẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك